ẹ kú ọjọ́ méjì mẹ́ta kan ẹ̀yin aráalé ṣé àlàáfíà làbá yín ṣé dáadáa lẹ́wà adúpẹ́ fún ọlọ́run ọ̀gá ògo jùlọ èyí tó dá wa sí títí di òní tó jẹ́ kí a tún pàdé lẹ́yìn ẹ̀kọ́ tó kọjá èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín olúwayẹmísí àyà débísí ni lórí ẹ̀kọ́ èdè yorùbá ní ọ̀sẹ̀ tó kọjá tí ẹ ò bá gbàgbé a wa ní ẹ̀kọ́ lórí àwọn lẹ́tà èyí tí wọ́n wà nínú álífábẹ́ẹ̀tì èdè yorùbá lónìí ọ̀tún ọ̀tún lọ́jọ́ yọ ohun tuntun òun la máa tún mú ṣe lónìí hello dear viewers at home i hope you are all fine and i hope you are having a nice time over there and a nice day i am the same your friend your your your lovely sister mrs oluwayemisi Lawa, and we are here again on this program, Ẹ̀kọ́ Èdè Yoruba to learn a new thing. Last week, we talked about the letters of the alphabet in Yoruba language. But today, we are going into a new thing. That is the vowels and the consonants in Yoruba language. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ ẹ̀yin èèyàn mi, mo ní a fẹ́ kọ́ ẹ̀kọ́ lórí fáwẹ́lì àti kọ́nsọ́náǹtì tó wà nínú èdè Yorùbá. Ǹjẹ́ yìí ti ẹ̀ mọ̀ wípé fáwẹ́lì méje ni wọ́n wà nínú èdè Yorùbá fáwẹ́lì méje ni mo pè ó ẹ jẹ́ ń kà wọ́n sí wa létí ní ọ̀kọ̀ọ̀kan kí àwa náà kí a máa pè tẹ̀lé mi ó ti yá o a a e e ẹ e, ẹ e, i i. O, O, O, u u ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí o a a e e ẹ e. ẹ e. i i o. O, ọ ọ u u àwọn fáwẹ́lì méjèèjì ni wọ́n wà nínú èdè Yorùbá ṣùgbọ́n bí ẹ̀yin ò bá mọ̀ tẹ́lẹ̀ a fẹ́ kí ẹ mọ̀ lónìí wípé fáwẹ́lì wọ̀nyí wọ́n tún pín sí ọ̀nà méjì ọ̀nà mélòó ni mo pè o ọ̀nà méjì níbẹ̀ ni a ti rí fáwẹ́lì àránmúpè sí fáwẹ́lì àìránmúpè kí ni mo pè wọ́n o fáwẹ́lì àránmúpè àti fáwẹ́lì àìránmúpè ṣé ẹ rí fáwẹ́lì àránmúpè yìí àwọn ni àdàpọ̀ kọ́nsọ́náǹtì ní àti àwọn fáwẹ́lì márùn kan àwọn wọ̀nyí ni wọ́n parapọ̀ tí wọ́n wá fún wa ní fáwẹ́lì márùn tí wọ́n jẹ́ àránmúpè ṣé ẹ rí fáwẹ́lì méje èyí tí mo kọ́ kà síwájú yẹn àwọn dúró gẹ́gẹ́ bí fáwẹ̀lì àìránmúpè lára wọn ni a ti wá fa fáwẹ̀lì márùn-ún míì jáde tí a fi kọ́nsọ́náǹtì ní kún tí ó fi wá di fáwẹ̀lì àránmúpè ẹ jẹ́ kí n ka àwọn fáwẹ̀lì àránmúpè wọ̀nyí kí n kà wọ́n sí wa létí kí a gbọ́ wọn ní ọ̀kọ̀ọ̀kan fáwẹ̀lì náà rí o. an an gbọ́ wọn lẹ́ẹ̀kan sí o ẹ e, i n n àwọn fáìlì márùn-ún tí mo ti kà yìí àwọn ni wọ́n dúró gẹ́gẹ́ bíi fáwẹ́lì àrán múpè tí méje àkọ́kọ́ èyí tí mo kà yẹn wọ́n jẹ́ fáwẹ́lì àìrán múpè ní báyìí ẹ jẹ́ ká wá sọ nípa àwọn kọ́nsọ́náǹtì tí wọ́n wà nínú èdè yorùbá àwọn kọ́nsọ́náǹtì tí wọ́n wà nínú èdè yorùbá ó ti yá o b b d ri, ri, de, de, que, que, li, li, mi, mi. sí ṣí ṣí tí tí wí wí yí yí àwọn kọ́nsọ́náǹtì tó wà nínú èdè Yorùbá ni mo ti kà sí wa létí yẹn tí a ò bá gbàgbé mo sọ wípé fáwẹ́lì méje ni ó wà nínú èdè Yorùbá yorùbá nígbà tí àwọn kọ́nsọ́náǹtì tí wọ́n jẹ́ méjìdínlógún méjìdínlógún àti méje ni wọ́n parapọ̀ tí wọ́n wá di àwọn alífábẹ́ẹ̀tì èdè yorùbá lẹ́ẹ̀kan ẹ má gbàgbé o wípé mo dárúkọ àwọn fáwẹ́lì àránmúpè tí a ní nínú èdè yorùbá fún wa viewers at home all I've been saying is that we have seven vowels in the yorùbá language while all our consonants are 18 in number. And all these vowels are A, E, E, I, O, O, U, A, E, E, I, the vowels that we have in the Yoruba language. And these vowels, they are also divided into two groups. We have the nasal vowels and we have the ordinary vowels. The nasal vowels are a, e, i, o, n, a, e, i, These five are the nasal vowels, while the first seven stand as the ordinary vowels. Those are the vowels that we have in the Yoruba alphabet. So also we have our consonants, and our consonants are 18 in number. Let me mention them as you listen. B, D, F, G, b, ri, di, que, li, mi, ni, pi, ri, si, Si ti, wi, yi. Those are the consonants that we have in the Yoruba language. ẹ̀yin ará mo lérò wípé ẹ gbádùn ẹ̀kọ́ èdè tòní níbi tí a ti kọ́ àwọn fáwẹ́lì àti àwọn kọ́nsọ́náǹtì tí a ní nínú èdè Yorùbá a ó tún máa pàdé nínú ẹ̀kọ́ mi níbi tí a tún ti máa mú àwọn ohun ọ̀tun jáde fún wa tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀yin darapọ̀ mọ́ wa nìyí ẹ káàbọ̀ sí orí ètò mo fẹ́ kí ẹ lọ sí ọwọ́ ìsàlẹ̀ yẹn kí ẹ ṣe mí ní oore kan ẹ ti agogo èyí tó wà nísàlẹ̀ yẹn èyí tó fi hàn wípé ẹ̀yin náà ti darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà tí a bá ń gbé àwọn ètò wa tuntun tuntun jáde ẹ̀yin náà ẹ ó máa jẹ́ alábàápín nínú àwọn ètò náà ẹ ṣe bí ẹ ti ń ṣe eléyìí viewers at home i hope you enjoy this lesson of the vowels and the consonants in the Yoruba language we shall meet next time when we'll be bringing another episode episode your way and i hope you enjoyed today's one by the time we meet next week it will be another beautiful episode thanks for joining us today and if you are joining us for the very first time i want you to please kindly subscribe to this channel by clicking the subscription button below and you will be notified anytime we are bringing out or uploading a new video thank you for joining us